bí a ṣe ń tẹ̀síwájú lórí àwọn ètò ọlọ́lọ́kọ̀ òjọ̀kan láti iléeṣẹ́ rédíò ayékò tó one zero one point one tó wà lókè bèbí nílùú Ògbómọ̀ṣọ́ ẹ jẹ́ ká darapọ̀ mọ́ Ọládùnní Bello lórí ètò alfik fìdín. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اللهم صل وسلم على نبينا محمد صلى الله عليه وسلم وعلى آله وصحبه أجمعين آمين à ń kí ẹ̀yin olùgbọ́wọ́ wọn wípé àjọ kó ojúmọ́ abáríkà jùmọ̀ láàjẹ ká ṣe é pọ̀ ẹ káàbọ̀ sórí ọ̀tún ètò yín ètò àti àpè ní àlè fíkì òfin dín ọ̀làdùnní belo lóko mi mò ń bẹ nínú yàrá ìgbóhùnsáfẹ́fẹ́ pẹ̀lú Sheikh Dr. sọ̀rọ̀dẹ́n gbadebo ọ̀rọ́jì aláṣẹ àti olùdásílẹ̀ alimọ̀dínà center ní pápá abẹ́ẹ̀dẹ̀ lógúnmọ̀ṣọ́ Sheikh ẹ káàbọ̀ sórí ètò sáà ìbéèrè tí ni eléyìí tí ó wá látọ̀dọ̀ Saad nílùú Ìlọrin wọ́n ní bàbá kan sọ ọmọ lẹ́yìn àsìkò tó pẹ́ díẹ̀ ni àwọn ni àwọn yẹn bá ń béèrè pé kí ni ìtumọ̀ orúkọ yẹn ni àwọn tí àwọn jẹ́ ẹ̀gbọ́n lọ́kùnrin bá béèrè fún ìtumọ̀ orúkọ òun àmọ́ bàbá tí àwọn abiléèrè wọn rí èsì fọ̀ ṣùgbọ́n tí wọ́n sọ ni pé wọ́n ní sàhábé lóbìnrin kan òun ló ń jẹ́ orúkọ yẹn kódà níbi ètò kan ni wọ́n sọ pé àwọn ti gbọ́ orúkọ táwọn fi sọ ọmọ àwọn ẹ̀gbọ́n yìí wá sọ pé àwọn bá yí orúkọ ọmọ òun àwọn bá yí padà bó tiẹ̀ jẹ́ pé kò dùn mọ́ bàbá òun pẹ̀lú ìmọ̀ sí bàbá làwọn sì fi yí padà ṣùgbọ́n kò dùn mọ́ wọn. wọ́n ní ìbéèrè àwọn wá ní pé ṣé kí ọmọbìnrin yẹn kọ́ mọ jẹ́ fàkízà tí bàbá sọ ni àbí èyí tí àwọn jẹ́ àbí èyí tí àwọn bá yí padà sí òun náà ni kó máa jẹ́ lọ eléyìí wọ́n jẹ́ ìbéèrè aláwọ̀kọ́ ẹlẹ́ẹ̀kejì wọ́n ní ṣé èèyàn lè sọ ọmọ ní Abu Hurairah eléyìí náà ó tún jẹ́ ìbéèrè ẹlẹ́ẹ̀kejì èyí tí ó ń bẹ ní tòsí tó tún ń bẹ lọ́wọ́ mi ń bí òun náà ni wọ́n ní pé kí ni ọ̀dà ẹ kí n dá dúná torí eléyìí gùn. alhamdulilayi wasalaatu wasalaamu ala rasulillah muhammad ibn abdullah wa ala alihi wa sahbihi wa man wala wa baad. asalaamu alaykum. ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله nínú ẹ̀kọ́ tẹ́sí islam tó fi kọ́ wa òun náà ní ká sọ àwọn ọmọ wa láwọn orúkọ tó dára ká má sọ àwọn ọmọ láwọn orúkọ tó ṣe pé àwọn àtúmọ̀ tí ó ń bẹ fún wa kì ṣe ìtumọ̀ tó dángájá tó sun wọn eléyìí ló túmọ̀ sí pé kẹ́ tó máa sọ àwọn ọmọ lórúkọ bùkátà tí ọmọ kéwù ọmọ wádìí lọ́dọ̀ àwọn olùmọ̀ tí ń bẹ ní àyíká àti àdúgbò àti agbègbè ibi tí wọ́n bá ń gbé nítorí kọ́ mọ̀jẹ̀ pàtì wá sọ tán àná lásẹ̀sẹ̀ máa wá mọ̀ pé ó kọ́ tá a sọ mọ̀ èso kọ́ tó yẹ ká sọ mọ̀ àmọ́ hmm. wá bínú fapájánú nítorí yẹ ká kọ́ sí àṣẹ àmọ́ wá padà sí nígbẹ̀yìngbẹ̀yìn lẹ́yìn ìgbà tá a ti gbé kan sáwọn èèyàn lọ́pọ̀lọpọ̀ kọ́ tó ń jẹ́nu á tún wá mọ̀ sọ fún àti padà kí ló fà yí padà láti tètè mọ̀ nípa rẹ̀ lálákọ̀ọ́kọ́ kó tó di pa aṣọ ọmọ kí ni jẹ́ fàkísà fàkísà àwọn ọmọ tí jẹ́ pẹ̀lú ìdìlà ọ̀gá àwọn ń fàkíyèsí hmm. Hmm, ó kọ̀ yẹn ń fàkíyèsí hmm. so torí tí wọ́n sọ pé káàtì ẹ̀mọ́tì ẹ̀gbẹ́ wọ́n tún wá ní sàbí kan làwọn gbọ́ pé ń jẹ́ bẹ́ẹ̀ ó ṣeé ṣe ṣùgbọ́n kó pé ìpèkúpè àwọn èèyàn dúdú torí pé ìpèkúpè wọn ń pe kí ó lọ́pọ̀lọpọ̀ kí ó rí tó láfíríkà ń bì. ìpèkúpè ni wọn máa ń sábà ń pe àwọn harafi kí ó. Hmm. so ẹ̀yin náà gbọ́ ń gbọ́ kú gbọ́ ẹ wá sọ mọ́ ń sọkúsọ. so ìdínú látara ìpèkúpè ìgbọ́kúgbọ́ ìsọkúsọ. so ẹ jẹ́ ká máa wádìí àwọn orúkọ tó dáa tó dùn wọ́n kúnlẹ̀ ètí ò ní jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn ìyàwó ò ní máa pè é nínú ẹ̀kọ́ tẹ́sán islam tó fi kọ́ wa ni kíkẹ́ bá fẹ́ sọmọ lórúkọ pàápàá jùlọ àwa tá à jẹ́ lárúbáwá yìí ẹ máa wo orúkọ yẹn bó ti ṣe hàn dáadáa sí àti bí ó ti ṣe rọrùn pè lọ́dọ̀ àwọn èèyàn wa tán bá ń gbọ́ ẹ sì jọ jẹ́ orúkọ tó nítumọ̀ Fatima ọwà Aisha ọwà Hafsa ọwà so Maimuna ọwà àwọn orúkọ dáadáa dáadáa bẹ́ẹ̀ wà pé àbùkátà pé mo fẹ́ kó kọ̀ yọ ọjọ́ kan ní gbogbo òlú yìí ẹnìkan ọmọ máa jẹ iná rẹ̀ sì sọ ọmọ lórúkọ tí ò nítumọ̀ wọ́n ní káwọn tún lè sọ ọmọ ní Abu Hurairah Abu Hurairah ìsokọ̀ hmm. ó jẹ́ ìnagijẹ fún sahabi tí ń jẹ́ Abdulrahman ibn Sakhr léyìí tó dọ́gba dùnú ọ̀rọ̀ àwọn olùmọ̀kúrúkọ rẹ̀ ń jẹ́ iná ó ní anabi sallallahu alaihi wasallam ńlọsọ lórúkọ nagijẹ pé ìwọ bàbá Hurairah ọ̀rọ̀ irọ́ ìyẹn ni pé olóńgbò abo olóńgbò kékeré káwá hmm. lè sọ ọmọ wa ní bàbá olóńgbò hmm. so ìtumọ̀ rẹ̀ nu anábì sọ nítorí pé anábì máa ń bá àwọn sàhábà rẹ̀ ó máa ń bá àwọn ṣàwàdà so anábì jẹ́ni tó kóni mára tó jẹ́ pé ó tújú ká sáwọn ọmọlẹ́yìn rẹ̀ tàbí hmm. ma rahmatin min allahi linta lahum wa law kunta faddan ghalidha alqalbi lanfaddu min hawlik ìkẹ́ ọlọ́run tọ́lọ́ ń ṣe fún ọ àánú rẹ̀ tó ṣe fún ọ lọ́jẹ́ kọ́ lẹ́ẹ̀gbẹ́ fún wa tó bá jẹ́ òkúròrò abàyà kókó nàkí ni gbogbo wọn ni ọba sákù lọ́dọ̀ rẹ̀ tó orúkọ nàgíjẹ́ ni àmọ́ tá a bá sọmọ lórúkọ ká wá orúkọ míì sọmọ kọ́ má jẹ́ ọ̀rẹ́ yìí rọ. jazakumullahu khairan ni zero nine zero five one six four five four three eight plus two three four eight zero eight three two nine three eight nine six nọ́mbà tí olùjá ibi bínú tí a lè máa pè wọlé sí máa béèrè ìbéèrè kan àbí ìkejì plus two three four eight zero eight three two nine three eight nine six zero nine zero five one six four five four three eight ọ̀dà ẹ lọ́rùkọ yín o. ẹ̀lọ́ o. tó kọ yín bí ẹ ti ń pè. sunday mi sọ̀rọ̀ látòkè owó dé Ògbómọ̀tọ́. ìbéèrè yín. àkànjá ti yí ni o. ọ̀dà ìṣe àdúpẹ́ hello kọ yín o hello plus two three four eight zero eight three two nine three eight nine six zero nine zero five one six four five four three eight ìbéèrè mi tó tún wà ń bí wọ́n ní láti Italy ni wọ́n ti fi ìbéèrè lè ránṣẹ́ wọ́n ní ṣé ojúlówó ọ̀ràn èèyàn dandan gbọ̀n ó ní iṣẹ́ Umoro ní àbí nàmbà fẹ́. alhamdulilayi ìyapa ẹnu bẹ láàrin àwọn olùmọ̀ nípa ṣẹ̀ríà ẹ̀sìn Islam pé sí ọ̀ranyàn náà ní umrah ni àbí sunna apá kan nínú wọn sọ pé ọ̀ranyàn ni gẹ́gẹ́ bí Ahmad ibn Hanbal rahimahullah wọ́n pé òun náà ọ̀ranyàn kan nínú ìgbésí ayé ni nítorí pé àdéhìsì kan tó ṣàlàyé àwọn orígun ẹ̀sìn Islam márààrún ọ̀kan wá tó pe hajj papọ̀ mọ́ umrah ṣùgbọ́n lọ́dọ̀ gbogbo àwọn olùmọ̀ ẹ̀sìn nǹkan tó jẹ́ súnà ni téèyàn bá ṣe yóò gbà ládàá ṣíṣe àìkò sì ṣe èèyàn dẹ́ṣẹ̀. Hmm. ṣùgbọ́n àti màkì tó bá lọ sí hajj hajj eléyìí tó ṣe pọ́lọ́lá jù tó yẹ kí o ṣojú kòkòrò láti ṣe òun náà ni hajj tamattu hmm. hajj tamattu òun náà lè tá a máa fi umra bẹ̀rẹ̀ táwa padà bọ́ra alẹ́ lẹ́yìn gbàtà bá parí umra wa títí tí ó fi dijọ́ kẹjọ nínú oṣù Dhul lásìsì wá gbé ihramu fún hajj umra pàdé hajj ó di tamattu tẹ́lẹ̀ yìí ni hajj tó lọ́lá jù tó àti pé sọ́ra yẹn ni àbí sọ́ra yẹn tí wọ́n bá ti ṣe hajj tamattu ó ti kó mbẹ́ hmm. gbogbo umra mi tó bá ṣe nù gbèsè ayé rẹ wọ́n máa bọ́ sórí pé náfìlà ni hmm. gẹ́gẹ́ bí gbogbo hajj mi náà tá a bá ti ṣe lẹ́yìn tá a yẹn náfìlà ni wọ́n máa jẹ́ zero nine zero five one six four five four three eight plus two three four eight zero eight three two nine three eight nine six. Hello, lórúkọ yín o. wa aleykum salaam wa rahmatulahi wa barakatuh. orúkọ yín. aleykum salaam. à ń gbọ́ yín ẹ̀yin ò gbọ́ wa nù. ó kọ yín bí ẹ ti ń pè yín o. hello. ẹ lórúkọ yín o hello zero nine zero five one six four five four three eight plus two three four eight zero eight three two nine three eight nine six ẹ sì ń bẹ lójú òpó o ẹ lórúkọ yín o. Aleykum. Aleykum salaam wa rahmatulah. Ó kọ́ni ẹdín kò yìí. Láti Èkìwọ́dé. Ìbéèrè yín ẹ bá gbóhùn sókè bí ẹ̀ sí. Ìbéèrè mi ni pé ǹjẹ́ ẹ dákun mo fẹ́ kẹ́ ẹ sọ ìtumọ̀ wàmùfánù quran. ìtumọ̀ kí ni. quam kí n bá sọmọ ní quam. quam. bẹ́ẹ̀ni. lédè lárúbáwá lélẹ́ ìwọ̀n àbẹ́dẹ̀ o. Ah. ẹ̀yin kò jí ẹ mọ̀. ẹ̀yin kò ọ̀dà. ẹ ló kọ yín o. Hmm. ẹ ló kọ yín o. ìyá ẹ lọ́wọ́ àwọn òkè ń jára wọn o ẹ lórúkọ yín jẹ́ tí ń pè yìí. hello. hello. naam hello. wa aleykum salaam wa rahmatulahi wa barakatuh. wa salaam. hello. ọ̀pọ̀ ilé yìí. hello kọ́ni. Wa aleykum salaam wa rahmatulahi wa barakatuh. Orúkọ yín. Kọ́sìn ló sọ̀rọ̀ látẹ̀kù. Ìbéèrè yín. Ọjọ́ kí ni ìdájọ́ sẹ̀ríà lórí ẹni tó jẹ́ pé ó ń ṣiṣẹ́ mọ́tò wíwà. Mhm. Èèyàn kan wá jánà mọ́ lẹ́nu. Ó wá kọlu ẹni yẹn. Nígbà tó máa rọ̀ sí ẹni yẹn dé ọsítì. Dókítà tó wá wà ní ìsáàjì. Ó wá ń tọ́jú ẹni yẹn. Ó wá rí tó wá ní kọ́ wá bọ́ ẹ̀wù lọ́rùn ẹ̀gbà tó máa wá bọ́ ẹ̀wù lọ́rùn ẹ̀wà wípé ó tó àwọn nǹkan kan mọ́ra dókítà ẹ̀rọ wa gbé yóò ilẹ̀ tó o wọ́n tó tó mọ́ra ilé jẹ́ òun máa bẹ̀rẹ̀ gún ìgbẹ̀ǹgẹ̀ ń yẹn sàpadà jẹ́ pé ọlọ́run ṣé a máa kà pé ẹni tó dáná mọ́lẹ̀ ni ẹ ó pààyàn ní abẹ́ tẹ̀lé àní ti fi ìṣèṣì àti pé ẹni yẹn wò pé nígbà tó òun máa kọ kàfárà o nígbà tí ẹni yẹn máa gba àwẹ̀ òun pọ̀ sí àgbà rẹ̀ pẹ̀lú oṣù Bulgaria ní bó ṣe yí ọgbà gbàrẹ oṣù méjì ẹjọ́ agbẹ́sí àwọn olùmọ̀ máa tọ́ ìmọ́lẹ̀ sí àwọn ẹ̀rọ dáadáa. alhamdulilayi ẹni tó fi mọ́tò gbá yẹn wọ́n á gbé lọ síbítì kan gun lábẹ́rẹ́ tábẹ́rẹ́ ń rọ̀ wọ́n á yí ara rẹ̀ wò tí wọ́n bá pé gbogbo àwọn oúnjẹ gbogbo àwọn ìfúnpá nǹkan tó dé mọ́ra ní ọjọ́ kí abẹ́rẹ́ ọwọ́ ara rẹ̀ ó ìyànjú bí ti ṣe lábẹ́rẹ́ tí ó fi lálàáfíà ni wọ́n wà fẹ́mi fi bọ́. wọ́n ní ṣé mọ́tò tó gba lọ́pàá ni àbábẹ́rẹ́ tí wọn ò rí gùn. èyí tó dájú náà ni pé onímọ́tò lọ́pàá hmm. nítorí ìwọ ọba tí mọ̀ gbà wọ́n á máa gbìyànjú láti gún lábẹ́rẹ́ sẹ́ni hmm. tí nǹkan kan ò sí wọn á máa gún lábẹ́rẹ́. Hmm. ìwọ tó fi mọ́tò gba ìwọ náà ló ṣe sábàbí àti pa ṣùgbọ́n lábẹ́ òfin ọlọ́run a sọ pé ọ̀mọ́ mọ̀ pa lópin ìgbà tó o bá ti sọ pé yẹn sì gba ọkùnrin ń padànù hmm. ẹnìkan bá kárò ẹ̀ mọ́ lẹ́nu tó o sì gbà tó o padànù àjẹpọ̀ ọ̀daràn hmm. tó o gbìyànjú láti yẹra fún àti gba mọ́lọ́n kádàrà pé gbígbá náà lọ́ọ́ gbà ọgbà wọn gbé dọ́sítù wọn gbìyànjú àti gun lábẹ́rẹ́ abẹ́rẹ́ ọ̀wọ́lé sí la bẹ́ẹ̀ náà ti lọ jẹ oògùn ránù kan pé bóyá kírin ọmọ ràn ọ <laughs> yẹ kóògùn náà kọ́ kọ́jẹ́ torí pé ẹni náà mọ́tò bó mọ́tò ṣe rí gbà irọ́ lásán tó hmm. nítorí ti eléyìí báyìí òun náà gan alára yọ̀bọ̀ lọ́n pàdé pẹ̀lú oògùn òfò tó ṣe sára hmm. torí pé gbogbo orú àwọn nǹkan wọ̀nyẹn ẹ rí i pé ìdá ní abẹnú méjì hmm. ó lè gbé fún ọ ó lè má gbé fún ọ bẹ́ẹ̀ náà lòfin ẹ̀sìn Islam sọ nípa oògùn tí wọ́n ń ṣe yẹn ó lè ṣiṣẹ́ ó lè má ṣiṣẹ́ àti tó ṣiṣẹ́ àti tí ò ṣiṣẹ́ èèyàn bọ́ lọ́n pàdé nítorí tó bá ti ṣe bẹ́ẹ̀ ó ti tako ìlànà Ọlọ́run ó ti ṣe ń tọ́lọ́wọ́n bọ̀ fẹ́ àmọ́ wọ́n mọ́tò wọ́n lọ pa tó hmm. wàá sanwó ẹ̀mí rẹ̀ yàtọ̀ sí pé ó tún ṣe sùyàmù oṣù méjì gbáko pẹ̀lú kàlẹ́ndà Islam tó bá ti wá ń ṣe sùyàmù oṣù méjì yẹn pẹ̀lú kàlẹ́ndà Gregorian tari pé oṣù méjì gbáko tẹ̀sìn Islam ti pé mẹ́ ọ jẹ́ ọjọ́ mọ́kànléní ọgọ́ta ńlọgbà a sì mọ̀ pé kàlẹ́ndà Islam kò lè gùn gùn gùn kó gùn jọ gbọ́njọ́ lọ. Hmm. a sọ pé o ti ṣe ń tọ́lọ̀ ní kò ṣe o tún wá fi ọjọ́ kan jẹra rẹ̀ tó kàlẹ́ndà ìsìn Islam lẹ wò. hello hello. asalaamualeykum. aleykum salaam wa rahmatulah ó kàn yín bí ẹ ti ń pè. ẹ jẹ ẹ ìmọ̀ràn yìí sọ̀rọ̀ láti jẹ́ náírà. ìbéèrè yín. a kí àwọn dùkú wa ẹjọ́ akànfẹ́ bẹ̀ wọ́n ni kán bá wa mẹ́nu lọ síbi ọ̀rọ̀ ìlú àti orin kíkọ bóyá oníbèrè ọ̀sẹ̀ tó kọjá lórí wọ́n ń sìnkú wọ́n ń ta òkúta bóyá láǹfààní láti lè gbọ́ ọ̀rọ̀ lórí ìlú àti orin kíkọ kí ọlọ́run má ṣe wá ní kápẹ́ńtà sílẹ̀ ń gbé tó ń kan lé onílé asalaamualeykum. Eh, òwe àwọn òwe lẹ́ni sọ̀rọ̀ tẹ́yìn bá fẹ́ béèrè béèrè ẹ̀bá kan béèrè béèrè gàbàdáyà. alhamdulilayi. ṣé ẹ̀wọ̀n bínú sa ẹ jẹ́ kí n jẹ́lẹ̀ iná mọ́ ẹ lóko yín o. asalaamualeykum. waaleykum salaam wa rahmatulah. ohun ni láti uk o. ìbéèrè yín. ẹ jọ ìbéèrè mẹ́ta yes. ẹ dákun ẹni tí ó bá lọ sí hajj pẹ̀lú owó àjọ ọ̀ ń sanwó àjọ yẹn pé ǹjẹ́ àjẹyàn ó lálàáfíà ìkejì tí ọba ń dájọ́ tí kò sí ìmùjẹ ń bẹ bọ tó ní kálukú àgírí èmi ni mo fẹ́ kó gbẹ̀yìn o èmi ni mo torí bùkátà èmi ni màá kó àkọ́kọ́ o o ẹ má ti ẹ má fẹ́ ní ìgbàkigbà tó bá tó ní kálukú ṣàti àgírí ẹjọ ṣé kí ni òfin ṣẹ̀rí àkọsí yẹn. tí èèyàn bá kí ìṣáì ó fẹ́ kí ìṣáì bọ́ wá ní kò ń rọra sùn díẹ̀ ó wá gbàgbé ìgbà tó máa fi rántí ó ti di alẹ́ ọjọ́ kejì kí lèèyàn máa ṣe asalaamualeykum. alhamdulilayi ẹni tó lọ sí hajj pẹ̀lú owó àjọ àmọ́ owó àjọ yẹn òun ló kó káyìn èyí tó túmọ̀ sí pé gbogbo àjọ yẹn owó tó san fún hajj owó rẹ̀ lọ́jà sí. Si pé eléyìí ó kó ààyè kan bá hajj rẹ̀ àbí òkú bá kò kó ààyè kankan bá hajj rẹ̀ nítorí pé owó tó fi ṣe hajj yẹn wọ halal ni lópin ìgbà tó bá ṣe pé àjọ tẹ̀yìn ń dá yẹn èyí ṣàjọ tó ṣe pé ẹ̀ta ẹ̀ máa sanwó òkú lórí ẹ̀ èyí sì ṣàjọ tó ṣe pé tẹ́ bá pẹ́ díẹ̀ kó tó di pé ẹ̀sùn àtìyín nígbà tẹ́ máa san ẹ̀ sanwó fáìnì tó bá ti sí nǹkan méjèèjì yẹn bẹ́ẹ̀ insha allah owó tẹ́ fi ṣe hajj yóò máa jẹ́ owó tó dáa bẹ́ẹ̀ sì ṣe ṣe déèrè ń pàtàkì púpọ̀ nítorí pé ẹni tó kájọ talákọ̀ọ́kọ́ tó wá lọ fi ṣe hajj owó gbèsè ní lọ fi ṣe hajj o hmm. nítorí tó bá yẹ pé àjọ yẹn bá pé one one million là ń dá àwọn tá à ń dá àjọ yẹn á jẹ́ àádọ́ta hmm. lọ́nà tó ṣe pé ńgbà tá a bá dá tán iye mílíọ̀nù tá à ń kó ọjà àádọ́ta mílíọ̀nù èmi sì ṣẹ̀dá mílíọ̀nù kan àwọn amówó olówó ńlọ fi sanwó hajj ń pè gbogbo àǹtàǹjọ ń dájọ ń jókòó pé sẹ́ẹ̀ gbà kí ń lọ hajj hmm. bófin ọlọ́run ṣe wí nù hmm. ìsìnkú àmọ́ á lọ pé ọ̀ ọ̀ ọ̀ sẹ́rù mi ni wọ́n á máa lọ ariwo <laughs> ó pè pé yàn mọ́ ọ bá wò torí pé <laughs> ọgbà yọ̀ǹda lọ́dọ̀ àmọ́ tó wáyé pé ẹ ti dá parí hmm. wọ́n ló kó ìtọ́ parí alihamudulilayi bákan náà wọ́n ní àjọ eléyìí tó ṣe pé àwọn ń dá bẹ́ẹ̀ náà tó ṣe pé àwọn ò ṣe ìmúdé láti mú nọ́mbà ṣùgbọ́n oníkálukú kan sọ bùkátà tiẹ̀ ni ẹ dákun ẹ jẹ́ mi òkúta kọ̀kọ̀ ẹnìkan ni ẹ jẹ́ ń kó gbẹ̀yìn ẹnìkan ní tààrin ni ẹ jẹ́ ń kó toró ní tí mo fẹ́ fi àjọ yìí sùn oníkálukú sì gbà síra wọn lẹ́nu láì já kò sí wàhálà tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà kí tá a máa fi ṣèmúje ìgbà tí àwọn èèyàn méjì bá jọ ní ẹ̀tọ́ sí nǹkan ẹyọkan ẹnìkan ni wọn ò sì fi àǹfààní kíkọ́kọ́ lò sílẹ̀ fẹ́nìkejì tóun náà sọ pé èmi ní kọ́kọ́ gbà tẹ́lẹ̀ náà ní èmi ní kọ́kọ́ mu hmm. ìgbà yẹn láti ṣe ìmúje ẹ̀ṣẹ̀ lọ́run pẹ̀lú bá ń ṣe ń ṣe yẹn ẹni tí òun rántí ṣe sọ̀látul ìṣà látàrí pé òun gbé lọ wọ́n á rántí títí di alẹ́ ọjọ́ kejì tó bá ké iye sọ láti ti ń bẹ láàrin ìṣá ìtọ̀ní sí ìṣá ìtọ̀la tó bá tó sọ láti márùn ẹni pé alẹ́ àṣùbà magrib àṣùbà ọ̀bọ̀hùr asr magrib àti ìṣá mi kò tí ì pé márùn ẹ tún ẹ ti sọ láti ra ìṣá ìtàná ẹ wàá tún àṣùbà sí ẹ tún bọ́hùr sí ẹ tún magrib sí kó tó wá ka ìṣá ìtọ̀ní hmm. bẹ́ẹ̀ lẹ́sìn sí jazakumullahu khairan sheikh zero nine zero five one six four five four three eight plus two three four eight zero eight three two nine three eight nine six ẹ lọ́kọ̀ yín o. waaleykum salaam wa rahmatulah ọkọ yín yẹtí ń pè. salaamu aleykum. waaleykum salaam wa rahmatulah orúkọ yín. ẹ̀yin ò gbọ́ wa nù ẹ lọ́kọ̀ yín o. orúkọ yín waaleykum salaam. àbúrò amẹ́ta alákọ̀ọ́yọ̀ ìṣàlá. ìbéèrè yín. so pàṣẹ uh, mi ni pé ẹ jáde uh, ní orí mi mhm. ìjókòó kan wà tí a máa ń jókòó látà ṣíjú lẹ́lẹ́kejì kápẹ́ ìdè lọ sí ìdúró padà bẹ́ẹ̀ mhm. ìjókòó tí ó ṣe pàtàkì ní àníyàn. Ah, pàtàkì púpọ̀ sunna à ń pè ní kọ́dà ti ṣe tíra òdìdí kan lórí rẹ̀ níbi tó pàtàkì dé. sọ nítorí délé yìí ká ṣe ọ́ pàtàkì. Hmm. nǹkan tó kàn ṣẹlẹ̀ ni pé tẹ́ ẹ bá jẹ́ imam àbẹ̀ bá jẹ́ máàmú tí ẹ bá jẹ́ imam kẹ́ ẹ má ṣe ńlọ́dájú. Hmm. tẹ́ ẹ bá sì jẹ́ máàmú kẹ́ ẹ má ṣe lẹ́yìn imam tí ò ṣe ńlọ́dájú. Hmm. nítorí pé tí imam bá fi lè jókòó yẹn tó sọ pé allahu akbar torí pé ìwádìí fi hàn pé allahu akbar tá a sì lẹ́yìn ìforíkanlẹ̀ ẹlẹ́ẹ̀kejì yẹn a sì allahu akpọrọ fi jókòó ni èsì pé jókòó láì wí nǹkan kan tọ́ba tí wàá gbogbo ẹni tí ń ṣe sọ láti ti mà ní pé ti lẹ́ẹ̀kejì tí màá bá tún ṣe ó ti kò sí ìwà ọmọ amúwá jókòó ìyapa tún ti ṣẹlẹ̀ anabi hmm. sallallahu alayhi wa sallam sọ pé innama ju'ila al-imamu liyu'tamma bihi fala takhtalifu alayhi wọ́n fi ìmáàmù síwájú kẹ́ lè máa wà àwòkọ́sí rẹ̀ ni ẹ má ìyapa sí i hmm. torí irú ìyapa eléyìí lapa yàtọ̀ sí ìmáàmù rẹ̀ dáwọ́lẹ̀ hmm. ìwọ gbé ọwọ́ ọ̀tún lórí ìtòsí lórí àyà rẹ̀ kò sí wàhálà nù eléyìí olódùnra rẹ̀ ńlá dá yàtọ̀ sí ìmáàmù ṣe sálámà ẹ̀yọ̀ kan nígbà tó parí sọlá wọ́n ṣe sálámà méjì òun ló ńlá dá eléyìí jẹ́ ti ṣe jẹ́. hello. hello. aleykum salaam mo gbọ́ yín. àwọn ń gbọ́ yín o. hello. ìyá ẹ lórúkọ yín o. plus two three four eight zero eight three two nine three eight nine six plus two three five zero eight three two nine three eight nine six zero nine zero five one six four five four three eight bẹ́ẹ̀ la tún lè mọ̀ pé zero eight zero six one nine nine eight four five nine. ẹ lọ́kọ̀ yìí o. aleykum salaam wa rahmatulah. orúkọ yín. aleykum salaam orúkọ yín. hello. ẹ̀yin ò gbọ́ wa nù ẹ lórúkọ yín o. orúkọ yín ibi tí ẹ ti ń pè yìí o. orúkọ mi ni Zikrullah láti Samad area. ẹ bá gbóhùn sókè bí ẹ sì ìbéèrè yín. hello. ìbéèrè yín o. orúkọ mi ni Zikrullah láti Samad area. ìbéèrè yín. ẹ bá kò ìbéèrè yín lọ́dọ̀ ọ̀hún ìdùnnú ni pé ṣé kí ni ìtumọ̀ Khalid nínú ìfìyà. ìtumọ̀ Khalid. Khalid lédè lárúbáwá ìtumọ̀ rẹ̀ ní ẹni tí ó máa bẹ̀ láéláé. irú orúkọ yẹn tí ò bá sí pé sọ̀hábà ti ń jẹ́ bẹ́ẹ̀ rí o hmm. bàbá máa sọ pé ẹ má sọ ọmọ bẹ́ẹ̀. Hmm. ṣùgbọ́n jíjẹ́ tí sàábí ń jẹ́ bẹ́ẹ̀ lánàá bí sí mà tí òun kan yí padà hmm. ìdí ìnù tó ti lè sọ ọmọ yẹn ní Khalid zero nine zero five one six four five four three eight plus two three four zero eight three two nine three eight nine six. aleykum salaam wa rahmatulah. akọ́lá jùlọ. ẹ ṣé o. lọ́wọ́ jẹ́ tọ́pọ̀ rẹ̀. àmì ìbéèrè yín. orúkọ mi fẹ́ sàtọ̀ àbùsálà àtúntò lórí ìlú mẹ́tẹ̀. ìbéèrè yín o. ìbéèrè tí mo fẹ́ béèrè ni pé kí ni ìṣèlú à ẹni tó kówó síyàn lọ́wọ́ tó rẹ̀ bá ń fowó yìí pamọ́ sọ́wọ́. lẹ́yìn wá pé sà owó gbé mi fẹ́ẹ̀ kí ìlú mo fẹ́ ẹnì nígbà tí ń bá mi yìí màá sọ fún yín èèyàn wà fi owó ìṣe nǹkan kan ọwọ́ máa lù bàríkà wá fún yàn téèyàn lè pín oúnjẹ náà ń bẹ ni àbí kò sí téèyàn lè fún un bẹ́ẹ̀ léèrè ni. àkọ́kọ́ n tó dá lẹ́sẹ̀ nígbà tí ẹ fẹ́ yá owó tí wọ́n fi pamọ́ sí yín lọ́dọ̀ tẹ gbà yọ̀ǹda lọ́dọ̀ ẹni tó lówó tó sì lóun yọ̀ǹda fún yín pé lò tó yá yín lówó ni téèyàn bá wá san èlé lórí owó tó yá eléyìí ti sọ di haram ìyẹn ti jẹ ìlénu ìyẹn ti san ìlénu ṣùgbọ́n gbà tí ọba dé tó fẹ́ gbowó rẹ̀ ẹ̀yin ti mọ̀ pé owó yẹn tẹ́ ẹ lò ó bí àǹfààní fún yín ẹ̀yin ò fún lówó rẹ̀ yóò pè pérépéré inú tí ẹnu dùn ẹ̀yin wàá sọ fún un pé ẹgbẹ́ owó yìí mo bùn yín ni níjọ́ sí tẹ yá mi lówó yìí láti lò ó bí àwọn àǹfààní fún mi èmi náà rí kí n bùn yín mo ní kí n bùn yín léléyìí so hmm. eléyìí ẹ ṣe rìbá lábẹ́ òfin ọlọ. hello. asalaamualeykum wa rahmatulah. wa aleykum salaam wa rahmatulahi wa barakatuhu. alo. orúkọ yín bíi tí a ti ń pè yìí. alo. àwa gbọ́ yín o. wọn gbọ́ wa ẹ lórúkọ yín o. wa salaam. asalaamualeykum aleykum salaam wa rahmatulah. ẹ lórúkọ yín o. hello. <laughs> àwọn òpè ń jẹ́ra wọn zero nine zero five one six four five four three eight plus two three four eight zero eight three two nine three eight nine six. ó kọ yín. hello. Mm-hmm hello ìyá hello kọ yín o. hello. orúkọ yín jẹ́ ti ń pè o. hello. orúkọ yín o. aleykum salaam wa rahmatulah. hello. hello orúkọ yín o. hello salaam aleykum. aleykum salaam wa rahmatulah. hello. orúkọ yín. ok àwọn orúkọ mi ni Abdulmalik. láti bo. láti Ìbàdàn. ìbéèrè yín mo fẹ́ bẹ̀rẹ̀ pé àwọn pictures tó máa ń yà ní abáyábí godwin àìgbé àwọn ìkómọ láti ṣèrántí àwọn èèyàn pé kí ojú òní islam fi wọn. ojú tí islam fi wọ ni pé ẹ gbọ́dọ̀ ya picture. hello. hello. orúkọ yín o. sunday ló sọ̀rọ̀ láti ìdúró ìlú màtọ ibẹ̀. ẹ lórúkọ yín o. ìyá. Yeah àwọn òpin náà sàn jára wọn ni ẹ lórúkọ yín o mm-hmm. <laughs> hello <laughs> ó dojú ẹ hello ó kọ yín orúkọ yín o aleykum salaam <laughs> ah, a padà wá nǹkan sí ọ̀rọ̀ kìnìyí aleykum salaam wa rahmatulah orúkọ yín orúkọ mi ni mutí láti ìfẹ́. ìbéèrè yín. mo fẹ́ béèrè pé àkọ́ni mo fẹ́ kí dókítà wa. ọlọ́run wa alẹ́ sọlá kó bá ti dada fún wọn. Allahumma àmín. ó sì bá lọ́rẹ̀ ní wọn. Allahumma àmín. orí orí wọn kọ́lọ́run bí wọ́n pọ̀ nílẹ̀. Allahumma àmín. mo lè máa la àwọn ọ̀pọ̀lọpọ̀ nǹkan tí èyí wa. Allahumma àmín. mo lè máa la yé wa. a kí wọn gan ni o. ìbéèrè mi ni pé tí èèyàn bá bá ẹni tí tó bá jẹ mẹ tó ìdí yẹn lè kò lẹ́yìn rẹ̀ láti wà ìṣọ̀rọ̀ àgbà. ètò ọ̀sàlẹ́sà ni pé èèyàn gbọ́dọ̀ tó lẹ́yìn rẹ̀ mọ́ apá kan náà àwọn olùmọ́ni kò burú ìwé ìtọ́ ọ̀sàlẹ́sà ni pé ẹ má tó lẹ́yìn ẹni tóun tó bá pàkan nínú sọ̀lẹ́ ó wá dìde láti pé sọ láti rẹ̀ lẹ́yìn tí lè má mú ti sálámà ẹ má tò lẹ́yìn tí ẹ fi sọ lè mú ẹ má tò lẹ́yìn rẹ̀ fi ṣe lè má mú. hello ìyá ó ti hello. salaamu aleykum wa rahmatulah. wa aleykum salaam wa rahmatulah wa barakatuhu. ó kọ́ yín orúkọ yín o èyí náà tún gbọ́ wa ẹ lórúkọ yín o. Assalamu alaikum. Aleykum salaam wa rahmatullahi arúgbó yín. Assalamu alaikum. Ẹ̀gá hmm, ọ̀ hello. Assalamu alaikum ọ̀dọ́ àbàtà. Aleykum salaam wa rahmatullahi wa barakatuhu. A kí àwọn olùwọ́n wa kọ́lọ̀ ní ọ̀pọ̀ kan lórí dáadáa. Àmín àmín. Mo lọ sí di Jèmítà kan. Nígbà tí wọ́n wẹ̀ sí tán, àwọn sọ fẹ́ tí kọ́wọ́ kì í pé sí ọbọ̀ kàkájọ ìsọ̀lá. Mm-hmm. wọ́n sọ fóun tó lúwẹ̀ kan tó wọ́n wẹ̀ kó tóbi pé wọ́n máa ń fà ní àjò sí sọ́lá ìyẹn wàá rí mi lójú wa ní pé ìdílé rẹ̀ lọ́dọ̀ àwọn olùkọ́ sàlàyé fún àná. ọ̀dà bẹ́ẹ̀ ni wọ́n náà dé ti kan látọ̀dọ̀ anábì sọ ọlọ́ àlè sọlá ń kápá kan nínú àwọn olùmọ̀sọ̀kú fẹsẹ̀ nílẹ̀ fáànàbì sọ pé gbogbo ẹni tó bá wẹ̀ kú kó náà wẹ̀ mm-hmm. ẹni tó bá sì bá wọn gbókù kó sálọ àlà. Mm-hmm. hello. aleykum salaam wa rahmatulahi wa barakatuhu. ó kọ́ ìtumí àgbẹ̀ àṣì ìbéèrè yín. ìbéèrè mi pé sà ẹni tí adámọ̀ pé owó èlò ló máa ń wọ́n yá òun lò ẹgbẹ́ mhm. èlò ló máa ń yá òun lò àmọ́ àwọn àjọ rẹ̀ ti wà àwọn afẹ́ yáwó lọ́wọ́ rẹ̀ nígbà tó bọ̀ ní gba ìlú lọ́wọ́ ti wà ẹjọ́ ṣé a lè gba owó báyìí sà. alhamdulilayi àkọ́kọ́ ni kórúkọ yín ni rasheed isa hmm. abdulrasheed nítorí pé ìwádìí fi hàn pé abdulrasheed kò sí nínú orúkọ ọlọ́run tó hmm. ẹni fi àbùdù sí rasheed lẹ́ẹ̀mọ́ pera yín ẹni tó yẹ pé owó èlé ló máa ń yáwọn èèyàn ìyẹn wá fẹ́ yáwó lọ́dọ̀ rẹ̀ ọwọ́ lọ́wọ́n ní gbèlè lórí rẹ̀ nítorí pé ẹ̀bà àjọrẹ̀ rẹ̀ wọ́n ní sẹ́yìn àwọn lè yáwó lọ́dọ̀ rẹ̀ abẹ́ lè yá lópin ìgbà tí haram tó bá ti dàpọ̀ mọ́ halal haram ló máa ń borí nítorí pé owó tí ó yá yíyan ọ̀kan ní gbèlè lọ́dọ̀ tìyín ni èlé ti dàpọ̀ mójú owó lọ́dọ̀ rẹ̀ àwọn owó tó ní látàrí èlé tí ń gbà lọ́dọ̀ àwọn èèyàn náà wọnú tí ó yá yín mm ìtọ́ da jù ní kíkẹ́ ẹ̀ ìyàwó lọ́dọ̀ ọ̀rù rẹ̀. hello. ó kọ́ yín bí ẹ ti ń pè yìí. aleykum salaam ó kọ́ yín. Ah, ìbéèrè yín. Hello. Hmm, ó kọ yín o. Hello. Náà. Yà sáwọn alékùn. Wà á lè kí sọ́lá ń orúkọ mi ni Mustapha. láti. láti ìlú èkó. ìbéèrè yín. ẹ jọ mo fẹ́ béèrè pé tí a bá ṣe àlùwàlà mhm. ta ti ń kírun lọ tí bí ẹ̀fọn wa kọjá ta wá pa wá rí pé ẹ̀jẹ̀ wà lọ́wọ́ wa ṣé a àlùwàlà náà ṣe ni àbí kí la máa ṣe ìbéèrè mi àkọ́kọ́ nìyẹn ìbéèrè mi ẹlẹ́ẹ̀kejì ni pẹ́sà tí a bá ń kí mọ́gìrìbì lọ mhm. tó ta wá jẹ́ pígbà tá a jọ ìjọmọ́ yẹn rákà tó gbẹ̀yìn mọ́gìrìbì yẹn ni àbá táwa náà wá jókòó tá a ṣe àtáyà tó má ti sálámù ṣé táwa bá fẹ́ kí tiwa ṣé rákẹ́ lẹ́ẹ̀kejì tá a bá ń kí yẹn lẹ́yìn ìgbà tá a dìde ṣé a máa ṣe àtáyà ká tó dìde dè láṣà ni àbí báwo la ṣe máa ṣe sà. alhamdulilayi máa ń ṣe sọlát tí ẹ̀fọn wa ń dà láàmú tó wá fọwọ́ wọ́n ẹ̀fọn náà dànù tó tatara bẹ́ẹ̀ pa ẹ̀fọn yẹn tẹ́jẹ̀ ẹ̀fọn yẹn wá ń bẹ lọ́wọ́ rẹ̀ tí ẹ̀jẹ̀ yẹn tó bàlùwàlà ajé àbí ó bàjẹ́ rárá kò bàjẹ́ kò lè balu alájẹ́ ṣùgbọ́n nǹkan tó kàn lè ṣẹlẹ̀ ni pé sáàsọ pé gbìntì ń bẹ lára yín ẹ lọ fọ́nù kẹ wá tẹ̀síwájú pẹ̀lú sọ́láàtì àbí òbúkátà àmọ́ pé ẹ̀jẹ̀ tí ń bẹ lára ẹ̀fọn ẹ̀jẹ̀ kékeré ni kì í ṣẹ̀jẹ̀ tó pọ̀ lórí rẹ̀ máa bá sọ́láàtì yín lọ ẹ̀jẹ̀ kì í tẹ̀ gbìn ẹ́ dìgbà tó bá tó pọ̀ gẹ́gẹ́ bọ́lá sọ pé awùdàmán mẹ́sùn ọ̀hà ńgbà tẹ́jẹ̀ bá tó pọ̀ ló tó ní ìdájọ́ kó dẹ̀gùn ẹ máa bá sọláàtì ń lọ kó sí nǹkan kan mẹ́. ẹni tó ṣe pé sọláàtì tí ó darapọ̀ mọ́ ìmáàmù lórí rẹ̀ jẹ́ sọláàtì al-Maghrib rákàtì gbẹ̀yìn ló sì bá pẹ̀lú ìmáàmù àti ti mà pé ní tí lè máàmù bá ń ṣe làánà ọ̀bà sí ìmáàmù ti parí rákàtì gbẹ̀yìn tó jẹ́ rákà alákọ̀ọ́kọ́ tiwa àwọn náà bá a ṣe tashahhud gbàtà bá dìde táwa mú rákà ẹlẹ́ẹ̀kejì tiwa wá tá a ké fàtì látún jókòó sí àtàyà kó tó di pa dìde lọ sí rákà ẹlẹ́kẹta tiwa bí á jókòó á tún sàtàyà torí ẹ̀yin tẹ̀sẹ̀ sí rákà kejì tí yín ẹ sì mọ̀ pé sọláàtùl magrib lẹ́yìn rákà kejì náà láti tashahhud ẹ tún dìde láti mú rákà ẹlẹ́kẹta wá tẹ bá tún ti parí ọ̀nà ẹ tún jókòó sí tashahhud magrib ti yín gbogbo rákà kọ̀ọ̀kan pẹ̀lú àtàyà tiẹ̀ ètò túmọ̀ sí pé rákà mẹ́ta àtàyà mẹ́ta nígbà tó sì jẹ́ pé magrebu tá a bá wọn láti bẹ̀rẹ̀ rẹ̀ àtayá méjì ló máa ní ṣé àwọn ò ti ṣàlékún báyìí nínú sọláàt tó pè fún káwọn forí kanlẹ̀ lẹ́yìn sí sálámàdé rárá ẹ̀ ṣàlékún kankan nítorí pé àtayá tó léwu níṣẹ́ ló lé látàrí pé wà lẹ́yìn imam òfin ṣẹ̀ríà sọ pé yẹjúùzù màá tìmàmí màá láyẹjúùzù màá ń fẹ̀rọ̀ ọ̀tọ̀ kéèyàn ṣe nǹkan gbà mí nítorí kó tò sẹ́yìn lè má mu a sì ní kọ́ dáràn ní nǹkan tó ṣe pé kéèyàn bá ń dá sọ láti ṣe tó bá ṣerú ẹ̀ á sọ kó ti ṣàlékún àbò ti ṣàdínkù. kọ́dà ń gbà mí mágírìbù yín ó lè jẹ́ pé láti aya mẹ́rin bí kọjá pé wọ́n parí wọ́n ti ṣe rákà ẹlẹ́ẹ̀kejì ilẹ̀ bá wọn ẹ̀ bá wọn lórí rùkú ìmáàmù wa jókòó ṣàtáyà ẹ̀yin náà ṣàtáyà ó dìde lọ sí rákà ẹlẹ́ẹ̀kẹta ó parí rẹ̀ ó tún ṣàtáyà ẹ̀yin náà tún bá wọn ṣàtáyà ẹsẹ̀ báraka kan nù ní ìsìn àtẹ̀bá ṣe rákà ẹlẹ́ẹ̀kejì tí yẹn tún ṣàtàyà ètò ìdẹ̀kẹta ti yín tẹ̀bá ṣe ẹlẹ́ẹ̀kẹta ẹ̀ tún ṣàtàyà ó dọ́lẹ̀ kẹrin ti yín eléyìí la máa ń béèrè pé ǹjẹ́ o lè ṣàlàyé sọ̀láàtù tó ṣe pé o lè ṣe àkójọpọ̀ àtàyà mẹ́rin láì jẹ́ pé èèyàn ó sì forí kanlẹ̀ pé òun ṣe gbàgbé tó lẹ́yìn. naam jesus kun xeyron hello. Aleykum salaam wa rahmatulahi wa barakatuhu. Orúkọ mi ni Abdulhakeem Ládìpọ̀ Ilé. Ìbéèrè yín. Ìbéèrè mi lọ báyìí. Ta ló lóore jù fún ìrun òru láti kí èdè àdìpọ̀ olólórí? Asalaamu aleykum wa rahmatulahi wa barakatuhu. Wa aleykum salaam wa rahmatulahi wa barakatuhu. Orúkọ yín bí ẹ ti ń pè. Ẹ̀ka àṣà àbúrò Aisha láti Wàgàdúgbò náà ìbéèrè yín. ẹ ẹ kí àwọn òṣìṣẹ́ wa àwọn ọlọ́dẹ̀kárí wọn pín ní orí ìgbàdà. Ah, ẹ dákun béèrè ní aláwọ̀kọ́ ni pé ẹ dákun tí obìnrin bá ń kírun obìnrin tí ń fọmọ lọ́mú tí bá ń kírun ọmọ bá ń sunkún ẹ dákun tí òun ṣe ẹ̀sìn islam tù wọ́n ṣe yóò dárun yóò fún ọmọ ẹ lọ́mú ni àbí yóò mọ bá òun lọ. ẹlẹ́kejì ni pé ẹlẹ́gẹ̀ẹ́ni ni pé ẹ̀rá fún kí ni abẹ́rẹ́ àwọn sọ̀rọ̀ ṣe yàtọ̀ ń bẹ láàrin asalaamu alaykum wa rahmatulahi wa barakatu àti asalaamu alaykum wa rahmatulahi ta'ala wa barakatu. inshallah alhamdulilayi oníbèrè alákọ̀ọ́kọ́ lákòókò yìí ó ní ìgbà olólọ́lá jù a máa jí ṣe sọ láti lóru láti máa ń kú ìdákanu mẹ́ta àti gbẹ̀yìn nínú òru ńlọ́lọ́lá jù pé ká dìde ṣe sọ láti lóru ní aago méjì ààbọ̀ sígbà tí alifájà rí ọyọ aago méjì ààbọ̀ òru sígbà tí alifájà rí ọyọ. ẹni tó sì béèrè láti wà gàdógo àwọn ń sọ pé tóbìnrin bá ń ṣe sọlá tọmọ rẹ̀ bá ń sunkún pé kọjá sọlá tì ní àbí kọmọjà lákàá méjì ni àkọ́kọ́ ẹkún tọmọ bá ń sùn eléyìí ọ̀yẹ ó pé gbogbo ìgbà náà ni wọ́n máa kó dààmú bá òbí ọmọ nítorí pé àwọn ọmọ kéékèèké yẹn àwọn ò ní ọ̀nà méjì wọ́n fi lè ṣàlàyé ní táwọn ń fẹ́ àbí tí bá ń ṣe wọ́n ju kí wọ́n sunkún lọ. tí ọba ti wá jẹ́ pé gbogbo ìgbà tó wọn bá sunkún á lọ bá a máa tù á máa rọ̀ àti tó pè fún ká sunkún àti tó pè fún ká sunkún ọmọ ọmọ sunkún náà ni. táwọn ní kí nípa bá àti ṣe eré ma wọ́n ní ẹkún yìí kò gbọdọ̀ jẹ́ ní tí ọmọ da òbí ọmọ láàmú ní gbogbo gbà ṣùgbọ́n ìmọ̀ ike ọmọ ò ní sunkún kóbi ọmọ ọmọ tàti rẹ̀ wéré ní ìgbà tí ọmọ máa ń sunkún yẹn ànábì sallallahu alaihi wasallam ó ní màmá fẹ́ jẹ́ kí sọ láti ogun nígbà mi tí mo bá gbọ́tọ̀ mọ̀ ká sunkún ọmọ tètè ń parí rẹ̀ torí mo mọ̀ pé ẹkún tó ń sun yóò ti kó dààmú báyà rẹ̀ eléyìí tó túmọ̀ sí pé ìyá ọmọ tọ́mọ rẹ̀ ń sunkún náà nǹkan tó yẹ kó ṣe ni kó tètè parí sọ̀láàtì rẹ̀ yẹn ó lè bá àlàǹfààní àti bá àtẹ́tí gbọ́ ntọ́mọ rẹ̀ bá ń fẹ́ tó bá jẹ́ pé ó bá ṣe é ṣe bẹ́ẹ̀ ń lọ dáa jù má bà sọ̀láàtì rẹ̀ jẹ́ nítorí pé ọmọ ń sunkún torí pé ọlọ́run sọ ọ̀la tọ̀bọ̀ pé ló a'malakum ẹ má fọ ara yín bara yín sẹ́jẹ́ ṣùgbọ́n tó bá yẹ pé ìdààmú bá pọ̀ lórí ẹkún tó máa ń sun débi pé òní lè pátì ọjà sọláàtì rẹ ọdọ ọmọ lóhùn bọ́ọ̀ bá da lóhùn tán ó tún sọláàtì rẹ bẹ̀rẹ̀ ọlọ́run ràn lọ́wọ́. wọ́n ní kí ni ìyàtọ̀ tí ń bẹ láàrin asalaamu alaykum wa rahmatulahi wa barakatu àti asalaamu alaykum wa rahmatulahi ta'ala wa barakatu ìyàtọ̀ ta'ala náà ni. Hmm. sọ̀rọ̀ alákọ̀ọ́kọ́ òní ta'ala nu ẹlẹ́ẹ̀kejì ní ta'ala ta'ala ọjọ́ ìròyìn fọlọ́run ẹlẹ́dàá pọ̀ bá tọ́ ga hmm. torí rẹ̀ tó fi ta'ala síbò fi si ti sàsálámù. Mm sálámà tó pé nù torí ẹ̀ kó o sì ṣe gbogbo àwọn àdìsí tó wá kò fi tààlà náà sí wọn náà lọ ń jáwé sí asalaamu alaykum wa rahmatulah ó ti tó àní ìdíkà fi tààlà sí. hello. Hello, assalamu alaikum. Alaikum salam wa rahmatullahi. Orúkọ ibi ọdún pé. Àyíkò gbọ́ láti Ogébọ̀. Láti Gabon, ìbéèrè yín ọkọ pẹ̀lú ìyàwó tí àwọn àpọ̀ ìyàwó ọ̀ṣẹ̀ wà lájọ ìyàwó lọlé dédé ọkọ ti ṣe bí ọdún márùn mẹ́fà tí kò lọlé ti àwọn òbí àwọn òbí ọkọ ìyàwó ìyàwó nìkan ní ilé tí ọkọ ò dé ẹ̀rí ọwọ́ àti nǹkan tí wọ́n wá ti torí ẹ̀ tó fẹ́ fi kọ ìyàwó yẹn sílẹ̀ ọ̀lọ́pẹ́ ọkọ ò dé kó nìkan ní ilé ìjọ́sìn parọ́ pọ̀ alẹ́kábíyí dọ́kítọ̀ pé ìgbà wo lẹ́nu gbà wá fún kéèsì àtìṣe ẹ̀ lọ́wọ́ báyìí. Hmm. wọ́n ní ọkọ àti ìyàwó tó yẹ pé wọ́n ń gbé pọ̀ tẹ́lẹ̀ ṣùgbọ́n gbà tó yá bí wọ́n ọ̀ra tàgàlà sí àwọn ìyàwó sẹ́rìn àjò ọkọ náà wọ́n ta kété síra wọn ó fi lọ bí ọdún bíi márùn-ún nígbà àbí bíi mẹ́fà nígbà tó wá yá ìyàwó di pé ọ̀fẹ́ padà wá sọ́dọ̀ ọkọ mọ́ bọ̀rọ̀bọ̀rọ̀ ṣé wọ́n ní ìmọ̀ràn ní irú ìmọ̀ràn wo wọn báwọn. alhamdulilayi ká bẹ̀rù ẹni tó bá fẹ́ yàwó kó bẹ̀rù Ọlọ́run ẹni tó bá sì lọ́kọ kó náà bẹ̀rù Ọlọ́run ẹ tì títí yóò fi wá máa pọ́ ọdún mẹ́rin márùn tó ṣé máa náà ọrú obìnrin sọ ẹ̀kọ́ irú obìnrin náà máa pè sọ ẹ̀kọ́ náà kò rárá kò yorùbá ló máa ń dáṣà kan pé wọ́n sinmi fúnra wọn díẹ̀ kí ni ń jẹ́ bẹ́ẹ̀ kò sí ti ń jẹ́ bẹ́ẹ̀ lábẹ́ òfin ọlọ́run ọkọ yẹ kó jìnnà sí ìyàwó rẹ̀ ní ibùgbé tayọ oṣù mẹ́rin oṣù mẹ́rin tíṣẹ̀rí àfilẹ̀ ọ̀ náà lóbìnrin lè fi ló fi lè ṣe sùúrù fún àìrọ́kọ rẹ̀ àwọn àti wọn lọ ọdún márùn mẹ́fà pé kìnnì obìnrin yẹn kọ́ pípọ̀ wọn fẹ́ má ó sì ti sọ̀rọ̀ alẹ́ pọ̀ jù ẹni hmm. ń wò títí tọdún márùn fi ń pé tí mẹ́fà fi ń pé tòó ti yẹ kó bọ́kọ dànù kó lọ fẹ́ lómi torí pọ́kọ náà ò bùkátà rẹ̀ tó bá bùkátà rẹ̀ yóò ti síjú wẹ̀yìn òfin ọlọ́run ọba nìyẹn sẹ́yìn náà lè gbarú ẹ̀ fọmọ tí hmm. ọkọ tó ṣe báwò tẹ́ lè gbarú ẹ̀ fún àbúrò tí ẹ̀yin bọ̀dá tẹ́ hmm. lè gbarú ẹ̀ fún ẹ̀gbọ́n yín ẹ̀yin àbúrò. hello hello báwo ni a sọ yẹ o tu, tó wa àwọn ọjà ìyá rẹ ọpẹ́. ìbéèrè tí mo fẹ́ béèrè lọ́wọ́ ni pé ọmọ tí wọ́n bí tó gbà wọ́n bí ọ̀pọ̀ tí méjì dájú yẹn wò pẹ̀lú òkúta láìsí ọmọ yẹn wò wá lójú mọ́ dájú yẹn rárá tó àwọn pẹ́rẹ́ǹtì ìyá àwọn wọn wò ó kí tó fi dàgbà tó fi lọ tó fi márì tó wọ́pọ̀ tó wà ń jẹ́ mami àwọn mami àwọn pẹ́rẹ́ǹtì ìbí ẹ̀yìn àwọn ọmọ owó tó dájú yẹn jẹ́ dáadáa so o kọ tí wọn kà máa fi gírádì yẹn náà fún ní sùkúl tó fi gba gbogbo dọkúmẹ́ǹtì tó fi parí sùkúl rẹ̀ ọmọ wa dàgbà ó dé sí family àti dádì rẹ̀ ọmọ adá ń kọ rẹ̀ ìyẹn sọ ní ẹmu rẹ̀ pé bàbá rẹ̀ ń jẹ́ àwọn àwọn òkòkò pé bàbá rẹ̀ jẹ́ báyìí tó kọjá ara rẹ̀ máa ń jẹ́ ní so wọ́n fẹ́ wá alẹ́gẹ̀dá ó kọ tí wọ́n kọ sí àwọn ìyá ìyá rẹ̀ fún ẹ̀yẹ́ wọn ó kọ ìyẹn jẹ́ kà máa fi dádì rẹ̀ ń gbà lófin lọ lófin lófin lófin pé kí ni pé kí ni tí ẹ lè pé kí ni tó lè jẹ́ ojútùú sí àbí. ó ti ó ti. adájọ́ àpò ẹni yẹ. kò sí wàhálà nǹkan máa ti mọ̀ pé orúkọ dádì rẹ̀ bá ń jẹ́ lódodo hmm. lọ́mọ yẹn ọmọ ẹ̀jẹ̀ ni hmm. ṣùgbọ́n àwọn ìwé ẹ̀rí tó ti gbà tẹ́lẹ̀ pẹ̀lú orúkọ nagijẹ́ bàbá rẹ̀ hmm. kò sí wàhálà kó fi ilẹ̀ bó ṣe wà ìmọ̀tọ́ ẹ kórúkọ ọ̀nà gidi ni fún bàbá rẹ̀ kì í ṣe fún bàbá ẹlòmíì hmm. kọ́ máa jẹ báwọn tó bá sì wù ó lè ṣe àtúnṣe sẹ́yìn gbogbo àwọn ìwé ẹ̀rí yẹn lọ́dọ̀ ìjọba hmm. wọ́n bá kọ observation eléyìí tó ṣàfihàn pé orúkọ arákùnrin àbárábìnrin yìí orúkọ bàbá rẹ̀ ní o kì í ṣe bí wọ́n ti ṣe kọ́ tẹ́lẹ̀ hmm. wọ́n sì ní kọ́ lọ sí sínú ìwé ìròyìn náà sí wàhálà àmọ́ ibi tọ́rọ̀ rẹ̀ ti sẹ́pẹ́rẹ́ ni pé ìnagijẹ bàbá rẹ̀ náà ní jẹ́ sí wàhálà jazakumullahu khairan sheikh ọpẹ́ pàtàkì lọ́wọ́ ẹrú ọlọ́run tí wọ́n ṣe agbátẹrẹ jù kọ́lọ́n kọ́ bá fi san wọ́n lẹ́sùn lórí láyé bí àti tó bá di lọ́jọ́ agbóyìnbẹ̀lì kìyàmá ọpẹ́ pàtàkì lọ́wọ́ sheikh dr sharafdin gbadebo ọ̀rọ̀jì aláṣẹ àti olùdásílẹ̀ alimọ̀dínà center ní pápá abẹ́dẹ̀ lógún ọ̀sẹ̀ tí wọ́n ti ń fèsì sí àwọn ìbéèrè wa lọ́lọ́kan ọ̀jọ̀kan láti ìgbà yìí wá ọpẹ́ pàtàkì lọ́wọ́ àbú àmínà láti òkè àdéhùn akíntola tí wọ́n dìjọ́ kọ́ wọ́n rìn wá pẹ̀lú afa ismail jazakumullahu khairan ọ̀làdùnníbi ló ń lo ọkọ̀ mi inshàlá ọjọ́ mẹ́jọ láti máa pàdé títí ìgbà náà ni mò ń kí wáyé pé sálámù aleykum ọ̀rọ̀ṣùmọ́tìlọ́ọ̀hì ọ̀bọ̀rọ̀kàtù. láàrin ẹgbọ́ bí ó ṣe ṣe wẹ́lẹ́wẹ́lẹ́ ó dùn ó kí ó yàtọ̀ sí àwọn akẹgbẹ́ rẹ̀ ìkànnì tí ó ta àwọn akẹgbẹ́ rẹ̀ yọ bọ́rọ̀ ẹsẹ̀ náà ni one zero one dot one jẹ́ kó wà bẹ́ẹ̀ ó dùn dùn dùn dùn dùn.